وكل بدعة ضلالة وكل ضلالة في النار معاشر المستمعين الكرام والمستمعات الكريمات في مشارق الأرض ومغاربها دونكم مني أزكى تحية قائلا السلام عليكم ورحمة الله وبركاته àdúgbẹ́ fún ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá tí ó wa títí di alẹ́ òní tí ṣe ọjọ́ kejì nínú àwọn ọjọ́ tí a bá fi ń ṣe ìbánisọ̀rọ̀ alalẹ́ báyìí ní àyètà wáyìí tí ọjọ́ méjèèjì náà ti ń jẹ́ ọjọ́ àtúlàtà wàl'arùbìá ọjọ́ àtàlátà àti ọjọ́ alárùbá gẹ́gẹ́ bí àwọn àwọn àti mọ́ ń pè lónìí ọjọ́ ẹtì àti ọjọ́ àbámẹ́ta òun náà ní Yorùbá ọjọ́ ẹtì àtọjọ́ àbámẹ́ta àbí ìṣẹ́gun àtọjọ́rú àtọjọ́rú mọ̀ ní ọjọ́ ìṣẹ́gun àti ọjọ́rú bẹ́ẹ̀ni ọjọ́ ìṣẹ́gun ọjọ́ Tuesday àti ọjọ́rú ní ọjọ́ tòní ọdọ̀ àwọn Yorùbá láàmù nípa àkídà ahli sunnati wal jama'ati nípa ad-da'watu salafiyya ìpépé àwọn sálàfù sọ́lẹ̀ ilé ìjẹ́ bá lọ ilé tó rẹ̀ pé in tí a ń gbé ẹwù lọ òun náà ni haqiqatu sufiyya pàápàá ìgbàtà ń pè ní sufism pàápàá nǹkan tó ń pè ní àdìsọ́kàn sufi àti tàbí ń pè ní sufi gangan nítorí ká lè bá ma ìmà àmàdájú nípa hadhihi al-firqa nípa ẹgbẹ́ yìí ká lè bá gbàgbọ́ yẹ ká gbé ẹgbẹ́ yìí ìmọ̀zúrí ṣẹ̀ríà ká gbé sórí wòye ṣẹ̀ríà ojú wo ni ṣẹ̀ríà fi wo ẹgbẹ́ yìí wọ́n náà ibi tí a bá láyé dé òun náà ni ọ̀rọ̀ nípa al-aqidatul batiniyah àkídà al-batiniyah lọ́dọ̀ àwọn oníṣúfí kí wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ àti pé lábẹ́ àkídà yìí lábẹ́ àdìsọ́kàn yìí kí ni wọ́n kú sábẹ́ rẹ̀ eré tó yẹ́ pé ìmọ̀ yìí ilmu batini ilmu batini lọ́dọ̀ àwọn oníṣúfí kìí ṣe ìmọ̀ká tí a ká mọ́ ń sàdédé rí tí kẹ bá ṣe pé èyàn bá iṣẹ́ súfí dé ojú ọ̀nà kan èyàn tàrọ ó jìnlẹ̀ nínú ìlànà súfí kí wọ́n tó káyà tó lè rí ìmọ̀ batini kìí dẹ̀ sí ìmọ̀ tí èyàn ń kọ́ ìmá bá ọ̀tọ̀ ní ẹsẹ́ ìmá tí ẹ máa ń kọ́ kèrí iṣẹ́ ma fi jẹ́ sí pé èyàn ma ṣe lọ́wọ́ bá kíyàn tó rí ẹgbẹ́ bá ti tàlàyé síwájú lẹ́pa ẹ̀rí tí a ti mú wá síwájú lórí eléyìí báyìí ẹ̀ẹ́ta ti mú àlàyé wá lórí ẹ̀ ní pé béèyàn bá kódà béèyàn bá gbáwẹ̀ fún ọgọ́rùn-ún mẹ́ta ọdún tó sáyìsì fún ọgọ́rùn mẹ́ta ọdún kò lè rí ìmọ̀ yìí ó lójú ọ̀nà tá a ń gbà rí ẹ́ tààdẹ̀ ti sàlàyé láti kó ẹ̀rí lórí ilé yìí bá mú torí kí a lè bàgbàgbọ́ ní wọ́n gbà wípé tí ẹ̀bá ti ní ìmọ̀ bá pè ní yìí ojú kan náà ni ó ma fi gbogbo nǹkan ẹ̀ǹkan ò sì ní yàtọ̀ lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀ǹkan ò ní jù kan lọ ẹ̀ǹkan kan ò ní lọ́lá jù kan lọ ṣẹ́rí ilé ìbáyìí òun ló drive wọn òun ló wà wọn lọ síbi wípé kí wọ́n ṣe gbogbo tọ́nà wọn bá lè fẹ́lá sí léèwọ̀ kan sí lẹ́tọ̀ nítorí wípé ojú kan náà ni wọ́n fi ń wo in tó jẹ́tọ́ àti nǹkan tó jẹ́wọ̀ kò yàtọ̀tọ̀ ìkan ò sí lọ́lájú kan lọ lórí gbogbo ẹ̀páwátá ẹ̀dá ọlọ́run bá náà ní gbogbo wọn ẹ̀dá ọlọ́run bá kan ò sì jẹ̀dá ọlọ́run bá kan lọ lábẹ́ áyà tí wọ́n lò nílùkù láti mú wá ní ẹ̀rí ẹ̀ ṣeré bá jẹ́ pé ẹ́rí onísúfí tí ó láyà láti máa mutí yóò láyà láti máa sin zina yóò láyà láti máa ṣe àwọn kàbá ìrùdùnú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá yóò láyà láti máa ṣe kò sí nǹkan tó fa bá pè ní rẹ̀ òun ló ti gíní tó ti rìnlẹ̀ ilmul haqiqa òun ló ti rìnlẹ̀ níbẹ̀ tí ó fi rí nǹkan kan sí haram mọ̀mọ́kùn ṣùgbítà wá bọ̀rọ̀ dé ni pé ọ̀rọ̀ zuhudu gan kájẹni tí ó ráyé sá kájẹni tí ó sáfún tọ́nà ọba ṣe léèwọ̀ ẹ́ lọ́dọ̀ àwọn onísúfí ìpìlẹ̀ yẹn ni pé iṣẹ́ ìbẹ̀rẹ̀ ni fẹ́ni tó fẹ́ tí ó máa jẹ́ ẹ̀mí ara rẹ̀ ń yà tí ó máa jẹ ẹ̀mí ara rẹ̀ yà nítorí ibi tí ń lọ nítorí ibi tí ń wá tó bá padà débi tí ń lọ tán gbogbo àwọn nǹkan tó ti padà ń ṣe fúnra ara rẹ̀ yìí tó ti ń jẹ̀mí ara yà lé lórí yìí àwọn nǹkan yóò ní padà jíwọ̀ fún ma torípò ti dé marhala kan ó ti dé pele kan tó jẹ́ sí wípé gbogbo àwọn nǹkan yìí kọ́ kò ní jíwọ̀ fún èèyàn mọ́ tí èèyàn bá dé ìpele bẹ́ẹ̀ ìbádàmọ̀ tó ló bí jẹ́ pé tó bá ń tàn wá pé fi tán bẹ́ẹ̀ náà ni zuhudu ni ẹ gbàbí zuhudu wọlé ṣùgbọ́n ibi tẹ́ ń lọ ọkọjá zuhudu ibi tẹ́ ń lọ a sì ní tí ẹ ìrànà tí náà wà mọ̀ pé àwọn yìí ọ̀rọ̀ zuhudu yìí marhala ibtidahiyya ni lọ́dọ̀ wọn yẹni pé lẹ́vù ìpele ẹni tó bá yẹ́ṣẹ̀ bẹ̀rẹ̀ ní tó yẹ́ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ìrìnlànà Sufi òní ọmọ sí zuhud tẹ́rẹ bá al-marhalatu nihahiyya tẹ́rẹ bá ti dé ìpele ìtangun ìpele parí tó final level nínú súfí ẹni yìí yóò gbé nǹkan tán pè ní zuhud yóò gbé jù sílẹ̀ kò ní ṣe zuhud ma gbogbo nǹkan pátá òun náà ni ó sì máa jẹ́tọ̀ fún nítorí ó ti wà nínú ọmọ àkíkọ̀ ó ti wà nínú ọmọ bá ọ̀pẹ̀ ní eré báyìí annabilisi sọ pé wa amma bin nazari ila ghairi Allahi ta'ala fa huwa ishtighalun ruhaniyya بما يرد عليها من أسئلة الكون من أسئلة الأكوان السائرة للحق للكون الحق والستر هو الكفر وأصحاب هذا الاشتغال المذكور هم الزهاد الذين يزهدون في الأشياء فإنهم لولا ملاحظتهم للأشياء وادعاه بثبوتها ما زهدوا فيها فقد استتر الحق عنهم بزهده في الأشياء فكفروا كفرا خفيا ولو عقلوا لما زهدوا في شيء لأن الذي ليس لهم عدم فكيف يزهدون في العدم وهو غير مقدور والذي لهم لابد أن يصيبهم فلو زهدوا فيه لما أمكنهم وعاندوا الأقدار وهم مشغولون بزهدهم عن الله تعالى فمتى تفرغون له تعالى ولله در القائل النابلسي قولي وأما بالنظر إلى غير الله تعالى فهو اشتغال الروحانية بما يرد عليها من, من أسئلة الأكوان السائرة للكون الحق ó ní ẹ̀rí ìwòye sí nǹkan mí tó yàtọ̀ fún Ọlọ́run Ọba ká máa rí nǹkan mí pé nǹkan yí yàtọ̀ fún Ọlọ́run Ọba àbí ká máa rí àwọn nǹkan pé nǹkan yí ọ̀tọ̀ọ̀tọ̀ ni àti gbogbo àwọn nǹkan tó jọ bẹ́ẹ̀ ó ní ìdàmú ẹ̀mí ara ẹni ni ìdàmú ẹ̀mí ara ẹni ni pẹ̀lú àwọn ìbéèrè tí ó máa sọ sí ẹ̀lẹ́mí ẹ́ nípa al'akọwàánù àsàírọ̀ gbogbo àwọn ẹ̀dá tí ń bẹ pátápátá látara bíbẹ ọlọ́run bá fún bíbẹ ọlọ́run kama wo pé báwo eléyìí ṣe jẹ́ bẹ́ẹ̀ kama wo pé ẹ̀dá tó ń bẹ làtọ̀ kama gbogbo àwọn eléyìí báyìí ẹ̀mí ara rẹ̀ ni èyàn kó ara ó ní wa ashabu hadha al-ishtighal al-mazkur hum az-zuhaj ó láwọn tí wọ́n wá máa ń da ẹ̀mí ara wọn láàmú báyìí tá wí àwọn làwọn az-zuhaj àwọn tí wọ́n ní zuhudu àwọn ẹni tí wọ́n rí ayé sá àwọn ní máa ń kódà ń bẹ́mi ara wọn yọ́ mọ̀ wípé eléyìí báyìí ni ọ̀dá eléyìí àwọn yìí àpẹẹrẹ náà ni wọ́n jẹ́ fọ́lọ́wọ́ ọba káwà máa rí wọn ní ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀ẹ́kọ́ mọ́ wá kama ronú làkáyàra wa pé lè bá yàtọ̀ sí lè yìí àwọn tí máa ń kó dàmú bára wọn bẹ́ẹ̀ àwọn zuhadu ni alẹ́bí zuhadu na fi àṣíyà àwọn tí máa ṣe zuhudu nípa àwọn nǹkan tọ́lọ́wọ́ bá dá tó láwọn wàdìáhùn bìtìbótì ha ma ń záhàdù fi ha ó ní àwọn táàwú yìí àwọn tí ń ṣe zúdù yìí tí kèé bá ṣe rí tí è bá ṣe pé ọlá pé wọ́n kíyèsí gbogbo nǹkan pé nǹkan lè bá ń bẹ tọ̀hún ń bẹ tán kíyèsí pé ni tí wọ́n ń wọ́n ń wípé nǹkan yìí rinlẹ̀ pé yàtọ̀ ó bá ti máa ṣe gbogbo àlàyé gbọ́yìn ó ní pé gbogbo àwọn tí bá ròyìn pé ọtí ó yàtọ̀ fún omi wọ́n kàn kó dámọ́ bá làkàyà ara wọn gbogbo àwọn tí bá ròyìn pé ẹ̀yìn eléyìí bá lẹ́dẹ̀ eléyìí màálù tí wọ́n wò ni wọ́n ṣe báyẹn wọ́n kàn kó ìdàmú ẹ̀mí wọ́n dẹ̀ rí pé gbogbo nǹkan ọ̀kan ló rinlẹ̀ pé eléyìí báyìí orinlẹ̀ pé léyìí ni eléyìí báyìí orinlẹ̀ pé tí ń jẹ́rìí ó ní lọ́pàá tó fi ń kódà ń bẹ́rẹ̀ ara wọn báyìí nígbà tí wọ́n rí gbogbo nǹkan lẹ́yọkan ó ní lọ́pàá ó ní fàkọ̀dì sátàrọ̀ alhaqqu anhum òdodo ti pamọ́ tí wọ́n láwọn onílè lo àwọn eléyìí torípọ́lọ́wọ́ bá lè kẹ́lọ́ fẹ́ káwọn lò àwọn onílè lo eléyìí àwọn onílè lo eléyìí olódodo lọ pamọ́ fún wọn àìdọ́lọ́wọ́ bá mà ní òjé ká máa fi gbogbo nǹkan ní lílò àtẹran ẹlẹ́dẹ̀ àtẹran ẹ̀tí ìdíbáyìntì ó ní kò yé wọn nítorí kí ni wọ́n ní ilmu bákìlì wọ́n ní inú àkíkọ̀ náà fi ń ṣe zúhùdù yẹn ni pé a jẹ́ pé tí bá ń ṣe zúhùdù lọ́dọ̀ irú àwọn wọ̀nyí ẹni tí ò tí ni ó ní wàkáfàrù kúfùrùn kọfíyàn ó ní látara tí wọ́n ń ó ní látara bú wọ́n ṣe ń rí gbogbo nǹkan sọ́tọ̀ọ̀tọ̀ yìí tí wọ́n rí gbogbo nǹkan pẹ̀lú ojú kan náà pé gbogbo nǹkan yọkan ni tí wọ́n ṣe zúúdù ní pé à ní máa lo eléyìí eléyìí la lè máa lò eléyìí la lè máa lò ó ní wọ́n ti ṣe kúfùrù tọpa mọ́ báyìí wọ́n ti ṣe kúfùrù tọpa mọ́ pàkápàrù kúfùrù opinion wàláwà ẹ́kọlù tó bá yẹ pọ́ bá ṣe làákàyè ni tó bá yẹ pé ni wọ́n bá pé ni lámà záàdù fi ṣe ìn wọ́n bá ti ṣe zúúdù ń pàkàkà gbogbo nǹkan náà bá máa lò gbogbo nǹkan náà bá sì máa jẹ ẹ́ gbogbo nǹkan náà bá máa jẹ ẹ́ tó bá jẹ́ kó bá ṣe làákàyè ni lámà záhadú fi ṣe ì wọ́n bá ti máa ṣe wọ́n bá ti máa ṣe ya wọ́n bá ti máa ṣe zúrù ní pàǹkankan tó ní pé gbogbo nǹkan yọ kan náà ni lè ánà lẹ́bí lè ṣàlẹ́hùn mẹ́ẹ̀dàmù tó ní pé gbogbo tí ọ̀jẹ́ ti wọ́n yẹn adamu ní tí ó ẹ̀sìtì ni fàkẹ́fà yẹ zàdúnà fi adamu gbogbo tí ó jẹ́ ti wọ́n yẹ tọ́láwọn olù yẹ adamu ní nǹkan yọ ẹ̀sìtì náà fi rí fàkẹ́fà yẹ zàdúnà fi adam báwo wá ní tó rí wọ́n bá pé báwo lè yóò ṣe máa ṣe zúdù nípa nǹkan tí ó ẹ̀sìtì kí yọ sọ pé ìjẹ nǹkan kan ní sí nǹkan lórí àpẹẹrẹ ní ìsìnkú wá ní ẹ̀mí ṣe zúdù ní jẹ mangoro mangoro dà ní ṣe n'isi wá ní sí bọ́ bá ṣe zúdù tẹ́lẹ̀ orí ẹbá pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ orí mangoro tó ṣe zúdù mẹ́ kílódọ̀ tori o mo ni gbogbo tí wọ́n bá tí ń ṣe zúdù nípa rẹ̀ yẹn adamu náà ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ fàkífà yẹ zàdúnà fil adam wa huwa ghayru maqduri ní ìkàtọ́rọ̀ bá rẹ̀ kéré pẹ̀ gbogbo fún wọn ó nítorí pé walladhi lahum gbogbo tọ́lọ̀ bá lékẹ́lá bá ti pẹ̀gbù rẹ̀ ẹgbọ́n ọ̀rọ̀ burúkú ní gbòrò ẹnu wàláwò záhàdù fíhì kódà wọn àbá láwọn ṣe zúdù mẹ́ sí bí kádàrà ọlọ́run ni ẹnìkan lè mórí mẹ́ ni yẹn pé kódà bẹ́yàn lè gbogbo ẹni tí mú tí hùn ọba gan ló jẹ́ kẹ́mọ́ mú tí kódà bá láwọn ní mú tí gan jípa ni wọ́n mú ìpí kádàrà wọn ni ẹni tí ń jalè gan kódà ní jalè torí pé kádàrà rẹ̀ nu lè ó lè ọba sínú kádà rẹ̀ lọ́yàkù bá ti wà ní kádà yọjà kò sí pàǹsẹ̀ zúúdù kan yọmọ́ wùlẹ̀ dára yín láàmú gbogbo nǹkan ẹ bá lọ ẹ bá gbogbo tó bá ti wù gbogbo tó bá yẹ pé nǹkan yìí bá jẹ́ ń tàà kọ fún wọn ni wọn nílè rí zúrù sí kó ń bẹ̀ wọn nílè rí zúrù sí yọba wọn ni nígbà tó wá jẹ́ pé nǹkan yìí ń kọ́ ó wá rọrùn fún wọn láti máa ṣe wà ánàdúl àkọ̀dárọ̀ tó wá ń takò tó wá gúnrí kúnkún tí wọ́n ti yarí pàwọn òní lóntọ́lọ́wọ́ bá kádàrá fáwọn ẹ̀ fahum mashghuluna bi zuhdihim 'anillahi ta'ala a jẹ́ sí pé wọ́n ti bízì pẹ̀lú sírí wọn kúrò lọ́dọ̀ Ọlọ́run nìyẹn ìtọ́lọ̀ bá fẹ́ fún wọn wọ́n rọ àwọn rò pàwọn bízì kúrò lọ́dọ̀ Ọlọ́run àwọn ká ìrójú kúrò lọ́dọ̀ Ọlọ́run wa pẹ̀lú sírí wọn tán ṣe famata ya tafarrugu na lahu ta'ala ìgbàwo ni wọ́n tó wá fẹ́ ní ìgbà wọn náà tó fẹ́ gbà fún kádàrà Ọlọ́run bá onímọ̀ ṣe zìná so tánbá láwọn ṣe zúúdù gbogbo àwọn kátà láwọn ò ṣe yíre ẹ́ wọ́n ti wọ́n fẹ́ mọ́ wà mashghul fahum mashghuluna bi zuhdihim 'ala Allah ta'ala wọ́n fẹ́ máa torí pé tọba tẹba wá bízì kú lọ́dọ̀ Ọlọ́run bá ìgbà wo gan lẹ́fẹ́ pasófò fọ́lọ́run náà

bẹ́ẹ̀ bá ti jẹyàn ẹ̀ lè jẹyàn àbá lọ sọ bẹ́ẹ̀ àbí àbá ní ń pè rẹ̀ àbá làwọn èèyàn náà ń pè àbí pé bẹ́ẹ̀ bá bẹ́ jẹyàn o àbí kẹ́ jẹyàn ọ wá yí ọ̀rọ̀ ní títí títí kò rí yídò ní sẹ́yìn kúlò bá ti bọ́ọ̀lẹ̀ tàkò sí kó ọ̀rọ̀ ọnú sọ níta ọ̀rọ̀ ọnú sọ níta tí sì balẹ̀ jẹ́ bàbá ní ó balẹ̀ jẹ́ balẹ̀ jẹ́ gan ọlọ́ọ̀bó sàánúwà ó ní nǹkan táwọn wọ̀nyí jẹ́ níbẹ̀ ó ní tí wọ́n gbọ́yé ó tó ní kí wọ́n sọ kíni wọ́n ti dé mọ́sọ́lábò àbápè ní láwọn tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n sọ̀rọ̀ kò ní báyìí sí tí ó ló fi jẹ́ pé kódà wọn ní ṣe zúúdù ọ̀rọ̀ sísọ wọn ní ṣe zúúdù ọ̀rọ̀ sísọ wọn ní ma sọ́kìlà wọn sọnú ọ̀rọ̀ tó lé kò sí lè tí wọn ní sọnú ọ̀rọ̀ ẹ́ wọn ní ma sọ́kìlà wọn fẹ́ ṣe ní ìwà torí kò sí lè tí wọn lè ṣe níwà ẹ́ wọn ní máa sọ́kílà wọn fẹ́ jẹnu oúnjẹ torí kò sí lè tí wọ́n lè jẹnu oúnjẹ wọn lè ní máa sọ́kílà wọn fẹ́ mú ní múmú torí kò sí lè tí wọ́n lè mú wọn lè mú ní múmú kódà kò sí lè tí wọ́n lè wọ̀ ní wíwọ̀ kò rí báyìí sí so ẹ ma gbọ́ àwọn ọ̀rọ̀ gbankagbanka àwọn ọ̀rọ̀ tó tóbi tó tóbi lẹ́nu wọn kò sí nǹkan kan tó fà á àfíkọ̀ ni wọ́n gbọ́ yé níbẹ̀ bá pè ní òun ló yé wọn níbẹ̀ so kọ́lọ̀ wá sáà náà ó ní kódà kẹ́ lè bá ma wàlìláhì dárùn kọ́ ìl a ó ní ẹni tó sọ̀rọ̀ yìí a mọ́ndà láàrẹ̀ ó ma rí sọ púpọ̀ ohun tó bá tó pé lìláhì dárùn kádà lìláhì dárùn kọ́ ìl àwọlára bá fi yíyà ní pé mọ́ndà lá hábàdá ẹni tó sọ̀rọ̀ تجرد عن مقام الزهد قلبي فأنت الحق وحدك في شهودي أأزهد في سواك وليس شيء أراه سواك ya سر الوجود ọ̀rọ̀ kúfúrú to the end rẹ̀ ibẹ̀ ni kúfúrú ti bẹ̀rẹ̀ ibẹ̀ lọ parí sí níbi ọ̀rọ̀ tí mo sọ yìí ó ní ẹ̀mí mi ọbọ́pábọ́sẹ̀ ọmọkú òmbi makọ́mù zuhud kúùn bí kíyà máa ṣe zuhudu ó lẹ́mì mẹ́má kúùn bẹ̀ kí máa fi zuhudu ṣe fa'anta alhaku wáhadaka fi ṣuhudi wọ́n lọ́wọ́ báyìí wọ́n náà lọ́bọ̀ òdodo ẹ́ ìwọ́ sí ni kán iná lọ́bọ̀ òdodo níbi àwọn ẹlẹ́rìí mi lórí ọ̀rọ̀ yìí àházádù fi síwáka tí bá ní mọ̀ máa ṣe zúdù sí ma mọ́ wá ṣe zúdù síbi nǹkan mẹ́ẹ̀tọ́ yàtọ̀ fún rí ọlọ́wọ̀ bá ní tí mo fẹ́ máa ṣe zúdù zúdù mi tí mo fẹ́ máa ṣe ìráyésá mi tí mo fẹ́ máa ráyésá tí mo fẹ́ máa sáfáyé fi síwáka níbi nǹkan mẹ́ẹ̀tọ́ yàtọ̀ fún ọlọ́wọ̀ ni wà léyìí ṣàṣe ìhò ó dẹ̀ jẹ́ pé kò sí nǹkan kan tí ń bẹ láyé àfikọ́ wọ́lọ́ náà ṣé mo lè ṣe zúúdù fún wọ́lọ́ ni? pé wọ́n náà ni ìwọ náà lọ tí ṣe wá ní mo ṣe zúúdù fọ́ tí mo ṣe zúúdù fún yẹ ni fi ń sì wákà tó rí ní bá wá pé ni gbogbo tí mo ní lòun ṣé kìí sọ lòun náà ni tí ìbá ti ń kún bí àwọn nǹkan ohun mo ń ṣe zúúdù kún

àti fìlà tí bàbá dé àtẹ́lẹ̀ tẹ́mi náà dé ọlọ́run náà ni àti microphone tí mo mú lọ́wọ́ ìtẹ́mi rí ọlọ́run náà ni sókí mo fẹ́ ṣe zúdù sí ajẹ́gbẹ́ tí bá ṣe zúdù kúrò bí àwọn nǹkan wọ̀nyí mo ń ṣe zúdù kúrò lára ọlọ́run mi wá mi ẹ́ tẹ́ ń gbọ́

ẹjá kú òbí à ń ṣe súfí ẹjá padà sí ìdí súnnà nẹ́bí sallallahu alaihi wasallam ìdí súnnà nẹ́bí ẹ̀sìn tá nẹ́bí gbé wá ohun gẹ́gẹ́gẹ́ ní ó ní ìsìláàmù gẹ́gẹ́ rí ẹ kìí ṣe gbogbo jagbajagba ilé tí tábàlọwónú alfatihu rọ̀báni page 134 àbà orin yìí bẹ̀ alfatihu rọ̀báni ẹ̀yà kan tó kéwú nílànà súfí tó dẹ̀ mọ́ súfí dé kún kò dùn tó kéwú kan súfí kọ́ ọjẹ́ sọ fún mi pé wò ní tíra alfatihu rọ̀báni yìí ìsọ fún pé o tí bá súfí dójú ẹ̀ ọkànjẹ̀ṣẹ̀ rìnlànà súfí ìwọ kéwú gidi dáadáa rìnlànà súfí ò ní alfatihu rọ̀báni <laughs> tíra wọ́lọ́wá ní tó bá ní kòkó tíra súfí jáde kí wá ló fi ń jẹ́ àfá súfí bá ní alfáṣù rọ̀bá ní tíra yẹn kúfùrù nú ẹ̀ lẹ́lúwẹ́ ò kúfùrù tí ń bẹnu tíra yẹn tírélà ò lékò lásídẹ́ntì ni ó sí wọ́n mẹ́yìn ẹwọ kan ẹwọ bí nàbìrí sí bó ti kúfùrù ìmá ṣe zúrù nítorí pé ẹni tí ń ṣe zúrù lọ́dọ̀ àwọn oníṣúrù kọ̀ mọ́ Ọlọ́run òun ló fi mórí wá láti jẹ́rìí pé à ah, tó bá yẹ pọ̀ bá mọ́ Ọlọ́run bá ní sọ́mọ̀ wá ṣe zúrù kúrò lára Ọlọ́run ni ọmọ pé tó ń ṣe zúrù kúrò lára rẹ̀ yẹn Ọlọ́run lòun náà ni ẹ́ a jẹ́ pé àìmọ́ Ọlọ́run ọba o ti ń ṣe kúfùrù tó pamọ́ nù tí ò yí ọ tó eléyìí báyìí o ni nǹkan tí wọ́n wà lọ́dọ̀ àwọn oníṣúfí nípa ọ̀rọ̀ zúrù mú sọ wípé tẹ́ẹ̀ bá dé almarhalatu nihahiyya tẹ́ẹ̀ bá bá dúkí dé apex tẹ́ẹ̀ bá dé bí góngórí àwọn tó sì bá dé bẹ̀ mọ́ àwọn tó sì súnmọ́ àwọn tó bá dé mọ́ ẹ ẹ̀rù pé lásán lè yàn múyàn lọ́yẹ̀ ni lọ́sáwẹ̀ tí ẹ̀rù lọsa àdédé ní bú àwọn obìnrin olóbìnrin lọ́yẹ̀ ni ẹ́ kò sàdédé máa bú obìnrin olóbìnrin lọ́yẹ̀ lọ wà ń gádá yẹn wò ní haramu yẹn kọ̀ jẹ́ haramu tó mọ̀ tí èyí bá ṣe pé yẹn bá nǹkan bá tí èyí bá ṣe pé nǹkan bá yí ọmọ yẹn lọ́wọ́ kí yẹn máa bú ọyẹn obìnrin ah. tàbí ṣe wòlínú ẹlọ́sàánúwà ọláì àwọn oníjú bí yọ́ sọ fún yẹn pé sórí á fún ọ láti rí kan wọ́n tẹ́lẹ̀ tó ọmọ kan nísàlẹ̀ ọ̀dọ̀ wá mẹ́wọ̀n nísàlẹ̀ tó sí bí náà wọ́n ní girlfriend ọmọ kan lọ́bá ṣe jálà bí lọ́dọ̀ rẹ̀ ó wá ní kìní táwọn fún táwọn sí fún yìí ojú ara ìlà wọ́n fi sí àwọn sì bá gbé wọlé ní <laughs> wọ́n bá gbé wọlé ojú ara ìwọ́n sì gbé sí bóò ni ó ti wá gbé wọlé ṣe pé rí àwọn kìní ti dàrú tààrà báyìí yọ́bà fìdí rẹ̀ gbé wọlé <laughs> sójú àrò bẹ̀rẹ̀ olóbẹ̀rẹ̀ ẹ̀rí gan so àìmẹ́yẹ bíbó bẹ̀rẹ̀ sọ lọ bí àìmẹ́yẹ obìnrin ẹ̀mà ojú àwọn rí tó fa láwọn obere à ń tójú bọ́ wà wàláhì ojú wọn rí tó a níbi obìnrin yìí sì bẹ̀rẹ̀ ọkọ rẹ̀ sì ń tọ́jú ẹ̀ dáadáa ọkọ rẹ̀ ń ta àwọn oògùn òyìnbó chemist yẹn ó ní àwọn oníṣọ́ọ̀pù chemist tó ń ta àwọn oògùn òyìnbó lọ́kọ rẹ̀ ta ó sì ń tọ́jú ẹ̀ dáadáa lóbìnrin tó bá sì yá lóbìnrin ló wọ́n mọ́ sówó obìnrin tí mo sọ mo ibá sì ń sóògùn tó tọ́ ọkọ rẹ̀ bá sí ṣọ́pù fún ó sí ọkà káńtà fún níwájú ta pẹ́kọ́ ma ta àwọn bó sì bẹ̀rẹ̀ sí mọ̀ sóògùn ti bí pé kó ń sáré mọ́ta ń sáájò ájò tí ó ju imẹ́ nìyẹ ta pátápátá wọn ájò tí ó ju imẹ́ nìyẹ dànù ibá ń sí aláwọ̀ jẹ́ kí wọ́n lè kú omi ájò kí mẹ́ nìyẹ bá wallahi wallahi obìnrin sì quiet obìnrin tó dákẹ́ ni tẹ́lẹ̀ mọ̀ pé nǹkan bẹ lọ́wọ́ rẹ̀ ibi ájò ni àfá alájò ọba jò nǹkan sí lára àfá alájò jò nǹkan sí lára wallahi nǹkan tá àfá alájò jò sí lára yìí ó dúó ẹsì mọ̀pá àwọn obìnrin ọlọ́run ni ó ṣàánú wa pẹ̀lú àwọn obìnrin tí ó gbẹ́sìn yé yìí àwọn obìnrin tó gbẹ́sìn yé nìkan lọ́mọ́kú mẹ́ ẹ́ láwọn obìnrin tí ó gbẹ́sìn yé yìí àìmẹ́yẹ ọmọ tí è sọmọ ọkọ lẹ́yìn lẹ́yìn lórí ọlọ́run kó yìí pé

ìjásá bẹ̀rẹ̀ ló lé kíwà ní ṣẹlẹ̀ bá parí ẹ̀ lónìí yóò tó kí ní ṣẹlẹ̀ nǹkan bá parí ìjà lónìí àtùpọ̀jà mẹ́rin ọ̀la kó tó wà ní pọ́kọ́ wá ti gbé bọ́ta pé ìyàwó òun ó ti lóyún ni òun ò sì súnmọ́ láti yọ́ ẹ̀ toró ń fura ìtí mo ń sọ yìí ó lé obìnrin oúnjẹ́ rẹ̀ ń ọkọ̀ dùn lé ó lé obìnrin ọ wá kóná sọ́dọ̀ àfá alájò tó jò nǹkan sí lára ní o èmi ò mọ̀dé ṣùgbọ́n lè kó lè ọkọ̀ tìjìtú tìjù lóbìkú ń ṣẹlẹ̀ lọ́dọ̀ ti yínà ẹ̀kẹ̀ fúra ní àwọn méjì fúra ẹ̀dẹ́ mara ẹ́ ń ṣẹlẹ̀ wàláhì ń ṣẹlẹ̀ kò ní lọ́dọ̀ wọn kò ní láìfí kankan nítorí pé ìwọ ló ń sí ìyàtọ̀ láti mọ̀ tó pé kí iṣẹ́ kan dá ọba ṣẹ̀ríà mú kọ̀bá ṣẹ̀ríà mú àwọn òfin ìmọ̀ ṣẹ̀ríà dájọ́ mọ́ wọ́n àdẹ̀ lo àgbóyè ṣẹ̀ríà mọ́ kí ni wọ́n lò jẹ́mọ́ ìmọ̀ bá pè ní nínú ma bá pè ní dẹ̀ ní gbogbo nǹkan kò yàtọ̀tọ̀ síra wọn ẹ máa rí gbogbo nǹkan bákan náà ni kò sí haram kò sí halal gbogbo ẹ̀yẹnyẹ ẹ́ tó lè báyìí òun ni ìmọ̀ àwọn onísúfí tí wọ́n bá ti bá tàṣọ́wú fún wọn dé marhala eré tó ga jùlọ al-marhala tó ní àhíyà ẹ́ wọ́n ti bá dé igun parí nínú ọ̀nà sófí kò yí báyìí ó pọ̀ dáadáa ó pọ̀ dáadáa gidi gan naam kódà ẹ̀rí inú wọn tó bá ń lọ sóde wá sí àbá ń lọ sóde orin sófí tó lọ́kọ́ wọ́n mú tí yóò gbámú wọ́n yóò kẹ́rí ó sì máa bára wọn sọ ìṣẹ̀lẹ̀ bí ò ṣẹlẹ̀ ilé ìta ń sọ ìkè ìsàyè sọ àwọn ní lẹ́gbẹ̀ẹ́ ni àwọn ní wọn lẹ́gbẹ̀ẹ́ ni ẹ̀yìn náà sí màmá ẹ́ ó dáwọn láwọn àjọ súnfí kan tó gbajúmọ̀ bẹ àwọn jàfàríyà wọ́n yóò ní kẹ́rí wọ́n sì ní kírùn ẹ̀yìn máa bẹ́ẹ̀ mà so wọ́n ó sì bára wọn sọ kò yí báyìí gbogbo ilé yìí báyìí ń kọ́ kò sí nǹkan kan tán bá débẹ̀ tí kìí bá ṣe kí ní tí kìí bá ṣe àkídàbà bàtíníyà òun náà lọ bá débẹ̀ náà àti tó pọ̀ lórí ibi tí àwa ń lọ ń sìn yí lẹ́nu péré ti àsìkò tó kù tá bẹ̀rẹ̀ lálẹ́ yìí lẹ́yìn tá ti parí al-aqidatul batiniyya la parí lálẹ́ yìí tó bá ní ìmá bá kìí lọ́dà wọn ní súfí mọ̀rùpọ̀ ti kílẹ̀ àti wàbá ìrábí ààrẹ ti ma nǹkan tó wà lábẹ́rẹ̀ ààrẹ ti ma aburú tí ìmá bá kìí ní tọwọ́ wọlé sínú àgbóyà wọn ní súfí wọ́n ṣe àbí wọ́n ṣe ẹ̀rì pé wọ́n ṣe wọ́n ṣe ṣe dáadáa wàláhì wọ́n ṣe wàláhì wọ́n ṣe wàláhì wọ́n ṣe wàláhì wọ́n ṣe ẹ́ wọ́n ṣe wọ́n ṣe gidi gan tó ó ṣe rí ni ẹ̀ sọ́ra ẹ́ ká fi ẹ̀sìn wa ká má fi tayé o a gbìyànjú ká wádìí ìlànà súnnà dáadáa hmm? ká sì máa tẹ̀lé ìlànà tàbí àtàwọn sọ̀hábà nìyẹn sórí ìlànà jágbàjágbà ah olúwa rẹ̀ ó kẹràn náà nínú àwọn ìpìlẹ̀ súfí tó tún nípan tàtún láti gbọ́yé tàtún bẹ̀rẹ̀ lálẹ́ ó ní alhaqiqatul muhammadiyya alhaqiqatu almuhammadiyya àgbákò náà ń bẹ lábẹ́ ìhùn náà pàápàá ṣẹ́rí ànábì Muhammad tẹ́mi ma tẹ́yìn ma ẹ bẹ́ẹ̀ kọ́ làwọn ní súfí ṣe máa o <laughs> wọn àwọn òròyìn tí ń bẹ fún wọ́n yàtọ̀ fún báwà ṣe máa ròyìn tí dẹ̀ wí ní sí tí sàlàyé aláàkíkọ́tí Muhammadiyya fún yí orí súfí ẹ rí pé wallahi bí ṣe ẹ́rìkẹ́ ibi ṣe ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ in táwọn oníṣú fi gbà ní annabi gẹ́gẹ́gẹ́gẹ́ bá nabi ṣe rí wọn lè bá ṣẹ́rí alhakikotul muhammadiyya lọ́dọ̀ àwọn oníṣú fi kò rọrùn kíyàn gbọ́yé àfi ká ma kí ni àdìsọ́kàn wọn àwọn oníṣú fi pẹ̀lú ọlọ́wọ́ba eré tán pè ní alhakikotul al'ilahiyya pàápàá bọ́lọ̀ ń ti rí gan òun láàbí ya yà alhakikọtì muhammadiyya náà ṣe rí ìwòye àwọn ní súfí ìwòye àwọn ní falsafa ni àwọn filosofi ni èdè ẹ́ wọ́n padà báyìí rí yẹn wọ́n ayé ibi tá ń sọ yìí ní nihayatul qarni thalith ní ìgbẹ̀yìn sẹ́ntúrì ẹlẹ́kẹta nínú ta islam wọ́n bá ọ̀rọ̀ yẹn débi alqawlu bi anna allaha huwa hadha alwujud wípé ọlọ́wọ́ bá náà ní gbogbo tí ń bẹ pátá yìí ilẹ̀ ń mutajaddidu alìmọ̀tàgọ́yìrù ọlọ́ọ̀bá yìí náà ni gbogbo ẹ̀dá tẹ́ rí pátá ọlọ́ọ̀bá rí ọlọ́ọ̀bá ló sì dúó alìmọ̀tàjá dídù tó rí níwà ara rẹ̀ láwọn ọ̀nà tẹ́ ń gbà rí ẹ alìmọ̀tàgọ́yìrù òun ló ń yí padà sí gbogbo àwòrán tẹ́ rí ẹ ọlọ́ọba ọba náà nílẹ̀ lọ́dọ̀ wọn lọ́dọ̀ ní súfí ẹ̀ṣẹ̀un wal arsh aláràṣí ń náà ni al-kursi ọlọ́ọba nínú àwọn ẹ̀dá ọlọ́ọba tó tóbi ní ọlọ́run náà lọ́dọ̀ àwọn onísúfí wal mala'ika àwọn mala'ika lọ́dọ̀ àwọn onísúfí ọlọ́run ni wọ́n wal insan bẹ́ẹ̀ náà àwọn èèyàn náà wal hayawan tó dẹ̀ ẹranko ọlọ́run ni wan nabat àwọn nǹkan irúgbìn tí a ń jẹ tá mú àti ní táwọn dáàbà wá ń jẹ tí wọ́n mú àtàrẹ táwọn dáàbà wá ń jẹ jàrí àti ní tàà jẹ náà gbogbo ẹ̀ ọlọ́run ọlọ́wọ́ báyìí al'azalul abadu ni ọba tí ń bẹ tí láti gbà tó ti pẹ́ ni tí ó ti máa bẹ lọ gbére sàǹkọ́lọ́wọ́ bá lè kẹ láńtòótọ́ ọba tí ti ń bẹ síwájú kí gbogbo nǹkan tó máa bẹ ni tí ò sí bẹ̀rẹ̀

ó ní ẹ̀mí wọ́n gbà pé bá ní ẹ̀mí tó rìn gbogbo ara tí ń bẹ pátá Ọlọ́run lẹ̀míhùn gbàmí tọ́bàbẹ́ describe Ọlọ́run ó ní arúhù sáàrí fil mawjudat ìgbà míì máa ròyìn Ọlọ́run bá wọ́n máa describe Ọlọ́run bá wípé nafsu wujudil mawjudati ni

torí pé al-makhluq òun náà ni ainul khaliq àwọn ẹ̀dáhùn gẹ́gẹ́ àwọn gẹ́gẹ́ lọ́lọ́hùn ọlọ́hùn gẹ́gẹ́ sí àwọn ẹ̀dá kò yí báyìí sí eléyìí báyìí ó ní àdìsọ́kan àwọn oníṣòfí ní nìháyà qarnu thalith níparí sẹ́ntúrì ẹlẹ́kẹta Ibn Arabi ó sọ wípé àwọn tí ò nígbàgbọ́ sí eléyìí báyìí nínú àwọn Súfí tó ti kú ó lóhun lọ jí wọn dìde nínú sàárè wọn òun sì náà kọ́ṣà wọn òun bá wọn ṣe fàǹfà lórí pé àkídà yìí ebi Súfí ní àkídà ilẹ́yẹkẹ́ nígbàgbọ́ sí òun sì kẹ́rì fún wọn ó ní àfìgbàtẹ́gbà tòun nígbà tó wá gba tòun tán wọ́n padà wá tó kú padà wọ́n tún bọ́ sínú sàárè wọn ó ní ẹgbára gan àwọn wọ̀nyí mulhidun ni wọ́n àwọn bí ibn arabi àwọn bí alhallaj àwọn bí aljili aljili ibn sabi'in gbogbo àwọn eléyìí àwọn táwọn wí ni ẹ̀ àwọn wọ̀nyẹ wàláhì wàláhì mọ̀lṣẹ̀yú ni ni wọ́n mọ̀lṣẹ̀yú kúfùrù wọn ní agbára gidigan àwọn tààkà yìí eh ibn arabi hallaj aljili ibn sabi'in eh gbogbo àwọn yẹn ọ̀rọ̀ wọn lágbára kéèsà wọn nìkan àtàwọn tí wọ́n wà aláṣàkì láti bí aljunaid bí ashibili eh bí àtìlmìsáni kò yí bá rí sí bí Abu Yazid al-Bastami gbogbo orú àwọn ilé ìtaka yìí àgbákan ni wọ́n nínú lànà sáwọn yìí kò yí bá rí ọ̀rọ̀ tí mo níbùn àárọ̀ bí sọ ipò wọn jí wọn ló sàárè yẹn òun sì padà sí fàmbà pẹ̀lú wọn tán fi gbà ẹlọ́wọ́dún tíra Ibn Arabi kan tó pè ní àtàjàlìyàt ẹbá ọ̀rọ̀ yẹn bẹ̀ kò yíba ní sí àtẹjẹliyat so ẹbàrọ̀ ẹ̀mẹ́ tí Ibn Arabi tó sọ̀rọ̀ yìí náà látara báyìí lẹ́nu pẹ́rẹ́ tí àsìkò tó kù ẹgbẹ̀mọ́ ni mo fẹ́ ká fi ilé ìbẹ̀rẹ̀ kí lẹ́gbẹ̀ ní alhakikotin muhammadiyya lọ́dọ̀ àwọn onísúfì ni ṣẹ́rí alhakikotin muhammadiyya lọ́dọ̀ àwọn onísúfì yìí wọ́n mú ìròrí yẹ látọ̀dọ̀ àwọn oní látọ̀dọ̀ àwọn látinú alfalsafatul aflakoniya alfalsafatul aflakoniya inú filosofi aflakon ìbẹ̀nu àti mọ́rù rí ẹ̀ tó gbé nínú filosofi aflakon àwọn gbà pé àkọ́kọ́ tọ́lọ̀ọba ní kí láwọ́kọ́ dá haba òun náà ni eruku atẹ́gùn tó ní eruku nínú zarot lọ́lọ́wọ́ bá lè kíra ọkọ̀ dá ẹ́ àkọ́kọ́ tọ́lọ́wọ́ bá lè kíra ọkọ̀ dá ni naam látara báyìí láti rí gata ń pè ní al fa'al látara àbá rẹ̀ lọ́lọ́wọ́ ti dá al-aqlul fa'al eléyìí báyìí látara al fa'al ta sọ yìí ìgbàmínà wọn mọ́n pè ní al'akulul awwal al'akulul awwal wọn náà mọ́n pè ní al'akulul fa'al látara nǹkan tá sọ yìí o ni al'alamul alawi o ni àgbáyé òkè al'alamul alawi àgbáyé òkè látara rẹ̀ ló ti jáde eh al'alamul alawi Eh, àwọn ẹ̀yà tó kó sínú as-samawat gbogbo sama méjèèjì nínú al-alamul alawi ló wà bẹ́ẹ̀ náà ni al-kawakib àwọn àràwọ̀ àwọn àràwọ̀ yìí kéèkéèké ń bẹ ńláńlá ń bẹ oòrùn àtòṣùpá lára rẹ̀ ló wà nínú àwọn al-alamul alawi ni so látara nǹkan yìí ni gbogbo àwọn ẹ̀yà ti jáde bákanáà nínú ẹ̀lọ́lọ́wọ́ alékẹ́ as-sufli àgbáyé ìsàlẹ̀ eléyìí tí àwáwà yìí nínú al-aqlu al n'inu nínú al-aqlu al-awwal òun náà ìwọ̀n bá ti dáwọ̀ eléyìí ni ìròrí àwọn onífilọ́sọ́fì tó ti pẹ́ ibẹ̀ ni Ibn Arabi ibẹ̀ lòun náà ti mú fikiru ti ẹ̀ náà lòun náà ti mú ìròrí ti ẹ̀ ẹ̀ ìròrí súfí tó mú ẹ̀ òun wá yí padà láti bí al-aqlul fa'al lọ́dọ̀ àwọn alfalasifa òun yí padà sí kata pè ní al-haqiqatul muhammadiyya ibẹ̀ lọ́wọ́ náà ti mú mẹ́tò ó wá yí padà sí al-haqiqatul muhammadiyya ẹ́ kí wá náà pè bẹ́ Ibn Arabi náà gbà wípé àkọ́kọ́ tọ́lọ̀wọ́ atẹ́gùn eruku ni òun náà gbà ó wá gbà yí pé awwalu mawjud àkọ́kọ́ tí kọ́kọ́ ẹ̀zìsì látara kìíní oní ni alhaqiqatul muhammadiyya pàápàá annabi gangan ilẹ̀ àkókò ìdá tó lọ́bà lẹ́yìn ọgọ́dá táwọn àwọn tọ̀wọ́ ní al fa'al al awwal lọ jáde látara alhaba abẹ́ẹ̀kọ́ ni no òun wá yí padà pé àbá náà ní tótọ́ ṣùgbọ́n tó jáde ọkọ́kọ́ ẹ̀dá tọ́kọ́ jáde mẹ́ òun náà ni kí ni òun náà ní alhaqiqatu muhammadiyya pàápàá bá nẹ́bì ti jẹ́ gẹ́gẹ́ òun ni kò ní ni ìgbà míì tó bá bẹ́ sọ̀rọ̀ nípa rú nǹkan yìí ó lè ní awwalu àtààyùnát àtààyùnát yẹn almajudat náà lọ́gbà lérò àwọn nǹkan tí Ọlọ́run bá dá àwọn nǹkan tó exist àwọn ẹ̀dá orílẹ̀ ni àtààyùnát orílẹ̀ ni almajudat so ìgbà míì ó lè ní awwalu tààyùnát ó wá gbà wípé látara alhakikoti muhammadiyya yìí àbí ó gbà wípé látara alhaba ta sọ yìí àkọ́kọ́ ẹ̀dá tó kọ́kọ́ kórajọ tó sì fọ́ọ̀mù shape tó sì ní súrọ̀ tó ní píkṣọ̀ ẹ́ táà lè fojú rí báyìí òun náà lànàbí sallallahu alaihi wasallam kò yí bá ní sí yìí ó wá gbà yí pé ṣẹ̀rí gbà tánàbí sallallahu alaihi wasallam yìí tí wọ́n dáatán tánàbí tánàbí tánàbí come into existence tánàbí bẹ̀rẹ̀ sí máa bẹ̀tán ó ní ànábì sallallahu alaihi wasallam wá lẹ́ni tó ṣe lórí al'arṣul ilahi al'arṣul ọlọ́wọ́ báyẹn ọgbà yí pé annabi sallallahu alaihi wasallam sí ìṣèwà òǹbẹ̀ so ló fi jẹ́ sí pé annabi sallallahu alaihi wasallam lọ́dọ̀ rẹ̀ ó ní almustawi al'arṣ olè tó wà lókè al'arṣi annabi sallallahu alaihi wasallam so lè báyìí ó mú ìròrí látọ̀dọ̀ àwọn oní filosofi ní ọwá kún lọ́dà islam ó dé ní ìdérí ó gbà yí pé zátù Muhammad sallallahu alaihi wasallam bá nẹ́bì ti rí gangan annabi gangan òun ni awwalu zat takawwanat min al-haba ilé tó yí pé ó kórajọ látara eruku tí a wí annabi ni awwalu zat àkọ́kọ́ zátù tó bá ní zátù ni bí nǹkan ti rí gangan bẹ́ẹ̀ ṣe dúó yìí zátù yìí nìyẹn gbogbo nǹkan ló ní dátúwẹ̀ fóònù yìí dátúwẹ̀ gangan rí bí nǹkan ṣe rí so awọ́lù dat àkọ́kọ́ dátù ti ń bẹ tó takawana yẹni pé tí ó fọ́m látara erukuta wí eruku atẹ́gùn yìí òun náà sallallahu alaihi so òun ni ànábì náà látara báyìí látara núrù ànábì sallallahu alaihi wasallam òun lọ́lọ́wọ́ bá lékẹ́ láti wá dá gbogbo ẹ̀dá sàmkẹ́mọ̀ tí mo wá síbi language tó yẹ báyìí sàmọ́ ń gbà bẹ́ẹ̀ mo ti ń sọ kalẹ̀ mọ̀ wá sí di language tẹ́ ma ń gbọ́ láwùjọ báyìí náà àmásìkò ti lọ Ibn Arabi wá gbà wípé látara núrù ànẹ́bì sallallahu alaihi wasallam látara ìmọ́lẹ̀ ànẹ́bì lọ́lọ́wọ́ bá ní kẹ́lá ti wá dá gbogbo ẹ̀dá pátápátá ẹ́ lọ́lọ́wọ́ bá ní kẹ́lá ti dá gbogbo ẹ̀dá àwọn gbogbo àwọn eléyìí pátá ọlọ́ọ̀bá àríkẹ́lá dá látara azzatul ula ni látara ẹ̀dá alákọ̀ọ́kọ́ tí ń jẹ́ azzatul muhammadiyya zatu annabi sallallahu alaihi wasallam oye ta'ala tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ àmọ̀wá sàlàyé ní fòsíwẹ́wẹ́ báwo ni àkídà nǹkan alhakikọ́tù muhammadiyya báwo ló ṣe bẹ̀rẹ̀ gẹ́gẹ́ amọ̀wà fi rinlẹ̀ kálìbà àmà wípé nǹkan táwọn oníṣúfí mọ́ ń sọ láwùjọ wa yìí wípé àkọ́kọ́ tọ́nà bá ọkọ́ dá ìmọ́lẹ̀ ànábì ni wàláì àkídà wọn àkídà yẹn àdìsọ́kàn yẹn látọ̀dà wọn fàlásífà Arabi ló dẹ̀gbẹ́ sórí wọn kálìbà àmà wípé ìròrí Ibn Arabi gẹ́gẹ́ ni orí ìròrí ìlhádù yẹn kí ló ń dẹ̀ gbà lérò kí ni wọ́n ń gbé kí ni àwọn wọ̀nyí náà ń gbé káàkiri kí ni wọ́n nígbàgbọ́sà nabi sallallahu alaihi wasallam ẹ̀rí bẹ́ insha Allah tó bá dọ̀sẹ̀ sí ń bọ̀ látara alhakikotul muhammadiyya hmm? ẹni bá ìmọ́lẹ̀ ànẹ́bì tí ń bẹ ti pẹ́ látara ìmọ́lẹ̀ ànẹ́bì lọ́lọ́run ti wá dá gbogbo ẹ̀dá ẹ̀yẹ igbá tó bá ń sọ mọ́lídù tó bá ń ṣe mọ́lídù tó bá ń sàlàyé ànẹ́bì ah, ọkọ̀já abẹ́ ẹ̀tí gbọ́rí sá wọ́n ma ń sọ bàbá ní wọ́n ma ń sọ pẹ̀lú gbọ́lọ́run ọ̀sẹ̀ tí ń bọ̀ lẹ́gbọ̀ kúlẹ̀kúlẹ̀ rẹ̀ lẹ́mọ̀ tó wà lábẹ́ ètò ń sọ yìí ọ̀rọ̀ burúkú ni wallahi wallahi ọ́tàkó àdìsọ́fẹ́ tánàbí sallallahu alaihi wasallam pépè sí ájẹ̀ fún alẹ́rí látọ́dà nẹ́bí sallallahu alaihi wasallam tó takò nǹkan tí wọ́n sọ yìí kò yí so kọ́lọ̀mù alẹ́kẹ́lá kó dákùn kúmọ̀ jì ká sọ̀nù bára ìbẹ̀ àdéjànà lẹ́yìn tọ́lọ̀mù alẹ́kẹ́ jì fọ́nàmọ́wá abẹ́lọ́mù alẹ́kẹ́lá kúkùn jù hàwá lòdòdó kó díkà lè máa tẹ̀lé kó dẹ̀ fi aburú àti bàjẹ́ kó fi hàwá ní bàjẹ́ kó díkà lè jìnà sí la ilaha illallah abẹ́lọ́mù bá gbogbo àwọn tí wọ́n ti tẹ̀rì sínú gbúdùn súfì yìí kọ́lọ̀mù bá kó bá wa yọ wọn ọ̀lẹ́lá ilá ìlọ́lọ́ kọ́nà bá lè yọ́ bá fọ̀nà ma wọ́n abẹ́nà wọn bá àwọn tí wọ́n sí rìn létí bèbè rẹ̀ náà báyìí tó ń fà síbẹ̀ tó ń fà síbẹ̀ tó ń tàn ẹnilá ilá ìlọ́lọ́ làwọn ṣe ṣùgbọ́nilá làwọn ṣe asafẹ́ làwọn ṣe ọlọ́run bá dákùnbá wa làwọn lójú se nínú súfí kọjá la illallah tó bá jẹ́ pé tó bá jẹ́ pé illallah ni yẹn se ń súfí ajẹ́bẹ́ kò nídìí kí ẹwùlẹ̀wùlẹ̀ sí sí fún mọ́ nítorí pé illallah ò kò ní ti pé ṣẹ́rù tó kíyàn sí illallah ni kò di súfí tó bá yẹ ẹgbọ́mẹsẹ́ tó bá yẹ pé la ilaha illallah mẹ́ ń se nù súfí kò ajẹ́bẹ̀ ẹjá fa súfí rẹ ò ní ti torí pé kò dìgbà tí má tó se di súfí kí n tó se la ilaha illallah àbó dìgbà tí má tó di súfí kí n tó se la ilaha illallah ni ó dìgbà yẹ kí so ẹ̀kan ní kìí ṣe la ilaha illallah nìkan tó bá gbé la ilaha illallah ní ajẹ́ pé kò ní ìdíkà wùlẹ̀ mọ́ sí súfí mọ́ ma bá la ilaha illallah lọ mọ́ wùlẹ̀ sí súfí kàkà ma bá subhanallahi rẹ lọ mọ́ wùlẹ̀ sí súfí kàkà ma bá ìsìkfàrù rẹ lọ mọ́ wùlẹ̀ sí súfí kàkà so ní bá ní sí so kò ní ìdí àwọn wùlẹ̀ sí súfí ni ẹ̀ so amẹ́lẹ̀ yẹ tán ni kìíbá ní sí ìṣò in tó kó sínú ojú báyìí lọ tẹ́ẹ̀ bá ṣe ń wọlé sí bẹ́ẹ̀ lẹ́mọ̀ sí gíní lẹ́mọ̀ mọ̀ sí bẹ́ẹ̀ bá ṣe ń wọnú sí lẹ́mọ̀ mọ̀ sí bẹ́ẹ̀ bá ṣe ń wọnú sí lẹ́mọ̀ mọ̀ sí àṣírí ni òye tù fẹ́ nìkan ilé ta ń sọ ń ta gbangba yìí àwa ń sọ nítorí kí àwọn èèyàn fẹ́ lè bá ọlọ́rọ̀ àlekẹ́lá kó dákun ó fi sínú mizanu hasanẹ́tẹ̀ nìkọ̀ọ̀kan wa àti àwa ń sọ ni àtàwa tí wálẹ̀ láti wá gbọ́ ni ọlọ́rọ̀bà lè gẹ́lá kó dáhùn kọmọ́ sí kọmọ́dún wà ní ládáa sísọ àti gbígbọ́ lọ́nà gbọ́dọ̀ kìyàmà ilé ìbáyìí náà nínú àwọn iṣẹ́ tí yàmọ́ ti síwájú fún àlà alìkìyàmà yà ni abẹ́lọ́wọ́ba kọlọ̀ọ̀bá kí ó jẹ́ ká dé bá iṣẹ́ náà ní iwájú ọlọ́wọ́ba lọ́jọ́ gbọ́dọ̀ kìyàmà kọlọ̀ọ̀bá lè gẹ́lá kó dẹ̀ fi sí sábà bí oríire fún ẹnì kọ̀ọ̀kan wa nílé ayé àṣẹjọ́ gbọ́dọ̀ kìyàmà inshallah ta'ala iṣẹ́ bí láì tí a mọ́ ń so àgbà tọ́lọ̀bà àríkílá bá kún kálukú lágbára láti fi ránṣẹ́ ọlọ́ọ̀bà lọ́wọ́ so kí a gbìyànjú ọlọ́ọ̀bà àríkílá yọ mọ̀ kún àpọ̀ ìpọ̀ká wa la ilaha illallah subhanaka allahumma wa bihamdika ashhadu la ilaha illa anta astaghfiruka wa atubu assalamu alaikum wa rahmatullahi Thank you.